إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى أترى صلاة فنبوة محمد صلى الله عليه وسلم أتما تسواج إن شاء الله نري على بلوغ المرام أيتي أنبياء ونان ورولي الولا وعن أبي هريرة رضي الله عنه التي يضع أبو هريرة قال مكبوها يونس قال وني قال رسول الله صلى الله عليه وسلم ojúṣe ọlọ́run وبا أصويك إذا wípé ìdá àtàwọn bọ́ tí ẹ bá ṣe àlùwàlá fàbdàwó bima yaminikum ẹ kọ́kọ́ ṣe apá ọ̀tún náà kẹ́ ẹ tó ṣe apá òsì. sábàwò hadithi a rí wípé àṣẹ ni wípé ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú mọ̀yà mímìkù èyí tó jẹ́ apá ọ̀tún láti sàbáńṣàlùwàlá àkọ́kọ́ fọwọ́ ọ̀tún wa tó bá ṣe pé ẹsẹ̀ ni àkọ́kọ́ fọ ẹsẹ̀ ọ̀tún wa ká tó ṣe ti àlàáfíà so àṣẹ ni látọ̀dọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n àṣẹ yìí ṣe ọ̀ràn yẹn ni débi wípé ẹni tí ò bá ṣe é bẹ́ẹ̀ á ní kò lálùwàlà yẹn ká fẹ́ ṣàlùwàlà ń sìn wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú fífọ apá òsì rẹ̀ rẹ́ṣẹ̀ wá fọ apá ọ̀tún àbúkọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní fọ ẹsẹ̀ òsì rẹ̀ rẹ́ṣẹ̀ wá ẹsẹ̀ ọ̀tún tó lálùwàlà àbí kò lálùwàlà èyí tí ọ̀gọ̀rọ̀ àwọn àfẹ́sì kan bẹ̀ lórí ẹ̀ ni pé o ní àlùwàlà so àṣẹ ipe ìdátawà bọ́ àtún tẹ bá ṣàlùwàlà fàfùdàwó bímẹ̀yà nínú ìfún ẹ kọ́kọ́ ṣe ọ̀tún náà ò ń ṣe àṣẹ ti ọ̀ràn yẹn àṣẹ pé nǹkan tí ó fi dáa jùlọ ni eléyìí ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa kan kọ́ yé nínú ọ̀rọ̀ anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam tí a sọ kalẹ̀ ẹgbà wa kan bẹ láti ọ̀dọ̀ ali radiyallahu anhu tó fi irú nǹkan báyìí náà rinlẹ̀ ìpè kánípé yẹn gbé e síra wọn ó ní àlùwàlà ṣùgbọ́n kò ń ṣe nǹkan tó dáa oníkéyàn gbé e síra wọn nítorí ó dá oníkéyàn kọ́ ṣe apá òtún náà gẹ́gẹ́ bí ti anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ti ó pa láṣẹ ṣùgbọ́n kétan disconsins ni pé ẹni tí ó bá kọ́kọ́ ṣe apá òsì ṣíwájú kó tó ṣapá ọ̀tún ṣáàsọ wípé kò ní àlùwàlà so irú èèyàn bẹ́ẹ̀ ní àlùwàlà gẹ́gẹ́ bí nǹkan tí ó tẹ̀wọ̀n. وعن المغيرة وعن المغيرة بن شعبة láti ọ̀dọ̀ al-Mughira ọmọ Shu'ba radiyallahu anhu kọ́lọ̀ máa yọ sí anna nabiyya sallallahu alayhi wa sallam ó ní òjíṣẹ́ ọlọ́mọ ọba tawadda'a ó ṣe àlùwàlá famasaha bi nasiyatihi ó fi ọwọ́ pa ibi àṣọ orí ẹ̀ àti ìzìbíwájú orí ẹ̀ وعلى العمامة والخفين بكنا أفوقا لوانير والخفين أتي bàtà àti sọ́ọ̀sì oní lẹ́dà tó ṣe wípé owó akhrajahu muslim ìmáàmù muslim ni wọ́n kọ ilé ìkalẹ̀ sínú tírà in tí hadith yìí fi ń rìnlẹ̀ fún wa òun ni pé ẹni tó bá wé láwàní tó ṣe pé láwàní ẹni ó ṣòro láti tú lápèjúwe ó lè fi ọwọ́ pa láwàní ẹ̀ kó rẹ̀ tún fi ọwọ́ pa bí aṣọ orí ẹ̀ gẹ́gẹ́ bí tí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tí ó ṣe ṣùgbọ́n ẹni tó kàn wọ fìlà lásán so èyí tí màá fi wá bọ́ fìlà mi mo wá níbo fọwọ́ pa so eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ò gbà á wọlé tí wọ́n gbà pé nǹkan tí ó dáa ni níta lè ṣe oníkan pé awéláwà ni tó ṣe pé àìsàn amọ́ tú ni so eléyìí wọ́n ní a lè fi ọwọ́ pa ṣùgbọ́n àwọn Hanabila ìyẹn àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn al-imam ahmed bin ambal rahimahullahu ta'ala àwọn ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń sọ ibi ká tó lè fọwọ́ pa láwàní wa a ti gbọ́dọ̀ ṣe àlùwàlá tẹ́lẹ̀ then láwàní bẹ́ẹ̀ tá a bá fọwọ́ pa náà bí a ṣe máa ń fi ọwọ́ pa sọ́ọ̀sì tó ṣe pé ó ní àsìkò tá a lè lò ó dà ṣe ń pé ọ̀rọ̀ sọ́ọ̀sì wọ́n ní ká ṣàlù àlàkà tó wọ̀ so àwọn hanabila àwọn gbà yìí pé tá a bá máa máa fọ́ paláwà nínà ó gbọ́dọ̀ jẹ́ pé kí ni àá lẹ́ni tó ti ṣàlù àlá bákan náà bí ọjọ́ mẹ́ta fún arìnrìn-àjò ọjọ́ kan fún onílé òun ló lè fọwọ́ pa á mọ́ lẹ́yìn yẹn wọ́n gbà kó gbọ́dọ̀ tú wọ́n gbà pé kó gbọ́dọ̀ tú láwàní rẹ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin tó ṣe wípé òun náà wọ khimar ní tó ṣe pé ó máa ẹ̀ṣẹ̀ tú wọ́n gbà pé kó náà bá ti ní àlùwàlà tẹ́lẹ̀ ó lè fọwọ́ pa ní àwọn hanabila ó lè fọwọ́ pa fún odidi ọjọ́ kan ẹni tó bá ń bẹ nílé arìnrìnàjò fún ọjọ́ mẹ́ta ṣùgbọ́n àwọn yòókù àwọn mọ́sẹ̀ àbí tó kú àwọn òfin bẹ́ẹ̀ gba kí obìnrin máa fọwọ́ pa ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n òun kí wọ́n lè fọwọ́ pa khimar torí pé eléyìí ó ń lẹ̀ láti ọ̀dọ̀ Ummu Salama radiyallahu anha igbó mọ́ fọ́ pa ìmáàrò rẹ̀ ṣé nínú ni kò ṣe àlùwàlá kó tó lè ṣe léyìí èyí tó tẹ́rẹ̀ òun náà ni pé kò ní ṣe kó dandan ni kó ṣe àlùwàlá gẹ́gẹ́ jẹ́ pé kí ọkùnrin tó lè fọwọ́ pa láwàní náà kò ń ṣe dandan kò ní kó ṣe àlùwàlá láwàní ó yàtọ̀ sí sọ́ọ̀sì ti sọ́ọ̀sì lèyìn gbọ́dọ̀ fọwọ́ pa àti bó ṣe kó ti ṣàlùwàlá ṣùgbọ́n láwàní kò ń ṣe dandan kéèyàn fi kéèyàn ṣe àlùwàlá kó tó lè fọwọ́ pa láwàní contrary to ti àwọn hanabila àdúrà lórí satan try láti sọ fún wa ń bí ó ní pé a lè fọwọ́ pa láwàní wa ìyẹn láwàní tó ṣòro jù kò ń ṣe bí àwọn fìlà báyìí láwàní tí ó ṣòro jù tó máa gba àsìkò ká tó tú ká tó láǹdé e padà sórí láwà níbẹ̀ àlèfọwọ́pa àwọn àfọwọ́pa bí a sórí wa báyìí náà inclusive sọlé yìí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọn gbà pé àti ṣe ti ó lẹ́tọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn Hanabila àwọn gbà pé kẹ́ tó lè fọwọ́pa láwà ní ẹtì gbọ́dọ̀ kọ́kọ́ ṣe àlùwàlá tó pé lẹ́yìn ẹni láìta àti fọwọ́ pa láwà ní yín tẹ́ bá ń tún àlùwà láṣetá àlùwà lábájá kẹ fọwọ́ pa fódìdí ọjọ́ kan gbáko tọ́ba dẹ̀ jẹ́ arìnrìn àjò ẹ fọwọ́ pa fún ọjọ́ mẹ́ta àti tí wọ́n fún ní ìdájọ́ alkhufain àti socks leather socks ìdájọ́ ẹ̀ náà fún inshallah a sì mọ̀ sọ̀rọ̀ ń pa leather socks later. وعن جابر بن عبد الله رضي الله عنهما láti ọ̀dọ̀ jábìr ọmọ abdullahi kọlọ́mọ bá kó bá yọnu sí òun àti bàbẹ́ fi sífàtì hajj nàbí yìí sallallahu alayhi wa sallam tó ń sọ̀rọ̀ ń pa bóyá anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam bóòlù ṣiṣẹ́ hajj onye anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam sọ pé ibdaw bima bada allahu bihi أخرجه النسائي هكذا ابدأوا بما بدأ الله به ẹbẹ̀rẹ̀ pẹ̀lú tí ọlọ́run ọba fi bẹ̀rẹ̀ wọ́n ní bí ẹgbàwa annasai bùsùrí nìyẹn wọ́n wà ìdẹ̀ muslimi tábà padà sínú sahih muslim ẹgbà yẹn wá bilabdi alkhabari bilabdi alkhabari kí ni túnmọ̀ beloved discover that is ó gbé wá ní ìgbé ẹni tó ń fún àwọn èèyàn ní information kò ń ṣe ìgbé wá al ìgbé wá ẹni tó ń pa àwọn èèyàn láṣẹ sọtaba wo ìdáwù ẹbẹ̀rẹ̀ bima bada Allahu bi pẹ̀lú tọ́lọ́wọ́n bá fi bẹ̀rẹ̀ kí ló ń tọ́ka sí mẹ́ ẹ̀nà sọfá والمروة من شعائر الله فمن حج البيت واعتمر فلا جناح عليهما أن يطوف بهما ọlọ́mọ bá ní dájúdájú sọ̀fà àti márùwà lára àwọn nǹkan ìjọsìn ni ni wọ́n sọ ẹni tí ó bá ṣe hajj àbí ó ṣe umra kò sí ẹ̀ṣẹ̀ fún un kó ṣe tàwáàfù láàrin àwọn méjèèjì kó ṣe tàwáàfù lọ síbi Safa àti Marwa àti kó máa lọ máa bọ̀ láàrin àwọn méjèèjì kò fẹ́ ṣe mbẹ́ ṣé ẹ túmọ̀ sí pé kò ń ṣe ọ̀ràn yẹn ẹ ẹ ní tó fà á ò ní pé àwọn kan máa ń rí wípé nǹkan ẹ̀ṣẹ̀ ní káwọn máa ṣe kìíní yẹn látara wípé àwọn ará ajá ìlíyà máa ń ṣe torí pé wọ́n gbé òrìṣà kan síbẹ̀ tí wọ́n ń pè ní náílà sanwó òpé táwọn bá ń ṣe irú nǹkan báyìí ṣé wọ́n ń ṣe wípé àwọn ń ṣe àṣẹ́kùbọ̀ ní táwọn ń ṣe lẹ́yìn ìgbà táwọn ti gba Islam ayáwa sọ̀kalẹ̀ pé rárá ọ̀rọ̀ Safa àti Marwa ò rí bẹ́ẹ̀ o Safa àti Marwa lára àwọn nǹkan ẹ̀sìn ni sẹ́ni tó bá ṣe hajj àbò ṣe umra kò sí ẹ̀ṣẹ̀ tó bá fi lè ń pọ̀ láàrin àwọn méjèèjì so bọ̀tí tó kàn wá níbi tọ́pìkì lè ta discuss òun náà ni ìdáwó bima bada Allah ìdáwó bima bada Allah bí ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú tọ́lọ̀ tó bẹ̀rẹ̀ inna safa wal marwata òun ló kọ́kọ́ wá síwájú sọ̀fà tó jẹ́ pípa wá fẹ́ bẹ̀rẹ̀ tàwáàfù láàrin sọ̀fà àti marwa ní ìtànkì ní asáì abẹ́ láti sọ̀fà ni sẹ́ni tó bá lọ bẹ̀ láti marwa tó bá lọ sá láti marwa tó padé sọ̀fà wọn ò ní kà fún ìtò bá bẹ̀rẹ̀ láti sọ̀fà lọ sí marwa ni ó kà fún ẹyọ kan láti mọ́rùwà padà sí sọ̀fà méjì sọ̀fà lọ sí mọ́rùwà mẹ́ta mọ́rùwà padà sí sọ̀fà mẹ́rin sọ̀fà lọ sí mọ́rùwà márùn mọ́rùwà padà sí sọ̀fà mẹ́fà sọ̀fà lọ sí mọ́rùwà méje yìí ló fi máa parí ntí a mọ̀ sí ìpọ̀sẹ̀tẹ̀ láàrin sọ̀fà àti mọ́rùwà tó sọ̀fà lẹ́yìn ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ nànàbí bí sọ fún wọn pé ìdáwù ẹ̀yìn sáadé ni ẹ̀bẹ̀ bìmá bàdá aláhùn bí pẹ̀lú tọ́lọ́ ọba ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n tá a bá lọ wọ́n Sahih Muslim èyí tó dàbí àṣẹ tí àwọn ní balaga tí wọ́n ń pè ní ìṣà nípa náà ti pàṣẹ nílẹ̀ pé ìdáwù tá a bá lọ wọ́n Sahih Muslim nítorí wọn bẹ ní abdáwù abdáwù bìmá bàdá aláhùn bí màá bẹ̀rẹ̀ pẹ̀lú tọ́lọ́run ọba fi bẹ̀rẹ̀ màá bẹ̀rẹ̀ pẹ̀lú tí ọlọ́run ọba fi bẹ̀rẹ̀ òun náà ní pé kí ni màá bẹ̀rẹ̀ pẹ̀lú pàpà ṣé ọ̀rọ̀ mi ṣẹlẹ̀ yìí tá a bá gbé síbi àlùwàlá tá a bá gbé síbi. tá a bá gbé síbi àlùwàlá ṣíṣe so a máa bẹ̀rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú ìtọ́lọ́wọ́n bá fi bẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá ní ayọ́ lẹ́bínà ámànú ìlà kúntùm ìlà sọ́lá ti fọ́ksìlú òyó àkúm wá ìdí àkúm ilẹ̀ mọ́rọ́fík wọ́n sàrúwó bẹ̀rù òsìkúm wọ́n arjúlá kún ilẹ̀ kàbẹ́ ẹgbẹ́kọ̀ so a bẹ̀rẹ̀ pẹ̀lú ìyẹn a bẹ̀rẹ̀ pẹ̀lú ìyẹn so ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sì wọ́n gbà pé bọ́n ṣe tó yẹn bó ṣe wà nù áyà yẹn láṣìgbọ̀rọ̀ ṣé kìíní láṣìgbọ̀rọ̀ tó so yẹn ń ṣe àlùwàlá ó bẹ̀rẹ̀ pẹ̀lú kìíní bàtìsí tó jẹ́ àkọ́kọ́ òun ni ojú àìbẹ̀kọ́ ìdá kóńtùmí lọ sọlá fọ́ọ̀sù ojú àpò ojú lákọ̀ọ́kọ́ náà ọwọ́ káwọ́ ọwọ́ wa méjèèjì aṣọ fún wọn pé kò ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n níbi àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn ojú ni àkọ́kọ́ àyẹ́bẹ̀ẹ̀kọ́ followed by ọwọ́ followed by ipa orí àbí followed by ẹsẹ̀ wọ́n ní bá ṣe gbọ́dọ̀ tó nìyẹn bá ṣe gbọ́dọ̀ tó nìyẹn ẹ mọ́ gbàgbé bá ń pa ọ̀rọ̀ yíyọ ẹnu àti fífún imú ta ló lè rán wa létí nǹkan tí a ṣàlàyé nípa yíyọ ẹnu àti fífín mú yẹn ni àbí ń ṣọ́ràn yẹn ó ń ṣe ọ̀ràn yẹn ṣara àwọn tó ń gbà pé ọ̀ràn yẹn nínú àwọn afẹ́sì a ní gbogbo ọ̀nà gbà para ẹ̀sìn ni alára ló wà ṣùgbọ́n àwọn kan gbà pé kò ń ṣe ọ̀ràn yẹn eléyìí ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá dúró lórí ṣùgbọ́n lọ́dọ̀ Imam Ahmad ọ̀ràn ẹ̀yàn ni kí ayọ ẹnu nù kálẹ̀ fi mú ọ̀ràn ẹ̀yàn ni káyọ ẹnu nù ká fi mú àwọn yòókù gbà pé súnnà ni gairu wàjìbá tí ó ń ṣe ọ̀ràn ẹ̀yàn ṣùgbọ́n tá a bá wò láàrin ká bọ́ ojú àti ká fọwọ́ èwo ló wá síwájú ojú àwọn tó sọ pé ká fi imú ká yọ ẹnu nù ìpọ̀ràn yẹn ni wọ́n gbà pé kí ni ara ojú náà ní méjèèjì yẹn wà ṣọ́rọ̀ mi yé so tàbá dẹ̀ bọ́ ojú ta bọ́ ta yọ ẹnu ta fímú abọ́síbi ọwọ́ so ìlú nísìn kí èèyàn kan fẹ́ ṣàlọ̀ láti kó wá bẹ̀rẹ̀ pẹ̀lú ṣíṣan ọwọ́ rẹ̀ débi ègúnpá lẹ́yìn tó ṣe tán ẹ̀ṣọ́ alọ́bọ́ ojú ẹ̀ṣọ́ alọ́bọ́ ojú so ọ̀gọ̀rọ̀ àwọn afẹ́ẹ̀sì wọn á ní kò ní àlùwàlà wọ́n á ní kò ṣe kí ni kò ní àlùwàlà torí pé ń tí a mọ̀ sí àtẹ́rìtì ó gbọ́dọ̀ tó tẹ̀lé ra wọn èyí tọ́lọ́ kọ́kọ́ dárúkọ òun náà ní ojú so ojú gbọ́dọ̀ síwájú fífọ ọwọ́ wa débi ìgúnpá wa fífọ ọwọ́ wa débi ìgúnpá wa ó gbọ́dọ̀ síwájú pípa orí wa pípa orí wa àti kíni eti àní àwọn àfa wọn gbà pé kí ni ó súnmọ́ ara wọn àmì lè gbà pé kí ni kò ń ṣe ọ̀ràn èèyàn ní pípa etí torí ẹni nínú hadithi Usman radiyallahu anhu wọn mẹ́sàn orí pípa ń bẹ àsọ́rí ah, etí pípa wọn pa etí ń bẹ so lẹ́yìn orí ìtòkù ní ẹsẹ̀ tó bá ṣe tó nìyẹn ẹ̀dáwó bima bada Allahu bi ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú tọ́lọ́ wọn bá fi bẹ̀rẹ̀ àbí abdul bí màá bàdà láwùí màá bẹ̀rẹ̀ pẹ̀lú tí ọlọ́wọ́n bá fi bẹ̀rẹ̀ ló bó tiẹ̀ jẹ́ pé nípa ọ̀rọ̀ ájì ni íńtánẹ́ẹ̀tì ní safa àti marwa ṣùgbọ́n àwọn afa wọ́n gbé wá síbi ọ̀rọ̀ ìrùn náà torí wípé tọ́lọ́wọ́n bá fi bẹ̀rẹ̀ òun náà ni yā ayyuhalladhīna āmanū idhā qumtum ilā ṣ-ṣalāti faghsilū wujūhakum wa aydiyakum إلى المرافق وعنه بكنا لطيضا جابر رضي الله عنه قال وني كان النبي صلى الله عليه وسلم إذا توضأ وني تيانا لباشي الولاء أدار الماء على مرفقه yóò da omi àti yóò jẹ́ kí omi sàn lọ síbi ẹ̀fàkì ìfúnpá rẹ̀ ló jẹ́ kí omi ṣàn lọ síbẹ̀ láti jẹ́ kí ó lè fọ ibẹ̀ yẹn náà ṣọ́gbé jẹ́ ọlọ́wọ́ bá sọ fún wa ní pé wọ́n á yí bí ẹkún ìlànà marafiq ẹ̀fọ́ wa ń débi marafiq débi ìfúnpá yín bó láti wá ṣe ìtúntánẹ́gbẹ̀ wa Muhammad sallallahu alaihi tó máa ń fọ ọwọ́ yẹn yóò jẹ́ kí omi ṣàn lọ síbi marafiq ló wá ṣe kí ni omi yóò fi parí. asọ̀rọ̀ kan gba kan kí a fọwọ́ gbo oríkèéríkèé àlùwàlá wa tá a bá ń ṣe àlùwàlá ọ̀rọ̀ yẹn ni àbí ń yẹn kò ń ṣe ọ̀rọ̀ yẹn ní ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́sì ṣùgbọ́n lọ́dọ̀ àwọn màlìkíyà tó bá ń fọ owó ẹ lákòjúwe ọgbọ̀rọ̀ gbó báyìí eléyìí wọ́n pè ní ṣùgbọ́n lọ́dọ̀ màlìkíyà àwọn ànàfíyà náà kan sọ̀rọ̀ ẹ̀ so tí ẹ bá fi lè gba omi sí ọwọ́ tómi ẹ̀ rẹ̀ kárí gbogbo ọwọ́ yín tómi ẹ̀ ṣàn káàkiri ọwọ́ débi ìgúnpá ẹ ti ṣe kí ni ẹ ti ṣe àlùwàlá tó bá ti débi ìgúnpá aṣàlẹ̀ ìfà tó wá kọjá àgúnpá ó tí é nìsìn kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí hadithi abu orí rẹ̀ tẹ̀rọ́dì aláwọ̀ àìyàn so eléyìí wọn ní ó ṣàlù àlá omi yẹn wájú kó sàn síbi egunpa rẹ̀ ṣùgbọ́n hadith náà akhrajahu Daraqutni bisnadin da'if Daraqutni ló gbà wá ṣùgbọ́n ṣé yẹn lẹ májẹ̀mú ibnu hajar níbi hadisi òní kó fẹ́ kó gbogbo hadisi táwọn èèyàn àti tí àwọn mazaibu ni ó tó fi ń ṣe ẹ̀rí yóò kó jọ sòtọ́ jẹ́ pé gbàmí yóò má hadisi mi wá wọ́n sọ wípé kí ni àdífì náà ó lẹ̀ ṣùgbọ́n tí ó sọ pé àwọn kan lò wọ́n mú wá wọ́n wà sọ pé ṣùgbọ́n ṣé ni ẹ o àbí nkankan báyìí báyìí o kò ṣe wọ́n àbí Hurairah radiyallahu anhu látọ̀dọ̀ Abu Hurairah kọ́lọ̀mù àkùbà ayọ̀rọ̀ sí kọ́ ó sọ báyìí pé qala rasulullahi ismaláhi alayhi ẹni tí ó bá fi lè dárúkọ ọlọ́run ọba ń gbà tó bá ń ṣe àlùwàlá kò ní àlùwàlá àdìsí yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú lásọ̀láta lè máa ń lá òdu àlàwò ẹni tí ó bá lálùwàlá ò ní ìpìlẹ̀ nu ìpìlẹ̀ ni pé téèyàn ò bá ti ṣàlùwàlá ò ní ìpìlẹ̀ nìyẹn wàlá òdu àlàwò liman lam yadhkur ismallahi alayhi ẹni tí ó bá wá dárúkọ ọlọ́run ọba ń gbà tó ń ṣe àlùwàlá wọn ni kò ní irun kò ní àlùwàlá ẹni tí ó lálùwàlá ò ní irun ìpìlẹ̀ nìyẹn ẹni tí ó wá ṣe bísmìlá gbà tó fẹ́ bẹ̀rẹ̀ àlùwàlá rẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ náà kò ní àlùwàlá sọ ní hadithi Imam Ahmad ni wọ́n gbà wá bákanáà abu dawud bákanáà ibn maja ṣùgbọ́n isnadin da'if ṣe èèyàn náà lẹ̀ wali tirmidhi nínú ẹgbà wa tirmidhi yàtọ̀ sí ìtàgbà látọ̀dọ̀ abu huraira yìí wọ́n gbà mí ní wọ́n látọ̀dọ̀ sa'id bin zayd bákanáà wa abi wọ́n tún gbára tó dàbú Sa'id náà náhù nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ qala Ahmad Imam Ahmad la yasqut fi shay'un kò sí kankan tó fẹsẹ̀ múlẹ̀ nípa ọ̀rọ̀ yìí tàti ìsì pé hadisi kan wá pé tẹ́ bá ṣe bismillah kẹtó bẹ̀rẹ̀ àràlá gbogbo hadisi yẹn Imam Ahmad la yasqut fi shay'un kò sí ìtọ́lá láàfíà mẹ́ ṣùgbọ́n àfáà mi wọ́n wo wọ́n wo lọ́n wo bọ́ ẹlòmí padà sọ yí pé tábàwọ́ gbogbo àwọn ṣéǹs àdìsìn tábàgbà gbogbo ẹ̀jọ́ wọ́n kúnra wọn lọ́wọ́ délẹ́bù pé afẹ́ rí sọ pé hasan ni ìpè àdìsìn náà àdìsìn eléyìí ni ráàyè sheikh al-albani rahimahullahu ta'ala Sheikh bin Baz rahimahullahu ta'ala lórí pé kìnìún àdìsí tá a bá gbá gbogbo ẹ̀jẹ̀ gbogbo àwọn ṣe ti Abu Sa'id ni Sa'id bin eh, Zaid ni Abu Huraira ni tá a bá gbá gbogbo ẹ̀jọ́ wọ́n ràn ọ́ lọ́wọ́ ọkùnrin wọn lọ́wọ́ tábì sọ pé kìnìún ó nípìnlẹ̀ ṣùgbọ́n ní ṣókí ó ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afá aládìsí gbà pé àdìsí ò lálàáfíà ṣùgbọ́n ìwò ní ká mọ̀ ṣe bísímìlá ká tó bẹ̀rẹ̀ àlùwàlá torí pé tá a bá ṣe bísímìlá ká tó wọ ilé ìgbọ̀nsẹ̀ àbí ṣe bísímìlá ká tó súnmọ́ wa anabi sallallahu alaihi wasallam law anna ahdakum qala bismillah law anna ahdakum idha arada ya'ti alahu qala bismillah allahumma jannibna shaytana wa jannib shaytana ma razaqtana oni in qaddara allah بينهما ولدا أو إن قدر بينهما ولد لم يضره الشيطان طلباني أمو جدي lára ìbáṣepọ̀ kan bára wọn láṣepọ̀ yẹn lámì àdúrà ṣẹ̀tọ́n ṣẹ̀tọ́n bù nílé kó ìpalára ọmọ náà ṣùgbọ́n pàṣẹ bísínílá aláhùnmá jẹ̀nìbìnà ṣẹ̀tọ́n wọ́n jẹ́nìb ṣẹ̀tọ́n àmọ́rọ̀ zakitana ká tó bẹ̀rẹ̀ eré wọn. so tó máa sọ pé ká ṣe ká tó ṣe kí ká tó súnmọ́ ìyàwó wa bó wà ní ká ṣe bísímìláì níbi àlùwàlá òfin wa ní jẹ́ ara ẹ̀sìn so wọ́n lu kìíyàs wọ́n lu kìíyàs láti tó bá fi lè mú dáńbé lé ó yẹ kí ó lè dáńbé bó tiẹ̀ jẹ́ pé kò sí àdìsí tí ó fẹsẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí Imam Ahmad ṣe sọ. So ṣùgbọ́n àwọn mi gbà pé àdìsí yìí tá a bá kó gbogbo àwọn ṣe ń gbẹ̀jọ oníwèjì ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́sì wọ́n gbà wípé àdìsí yẹn kódà ká sọ wípé ó lálàáfíà kò gbọ́dọ̀ túmọ̀ sí pé èèyàn lálùwàlà so láwùjú lè máa ń lá lẹ́mìí ẹ̀sùn yàní láwùjú àkáàmì ẹnìyẹn ò lálùwàlá tó pé pérépéré ìgbà tí ó ti ṣe bísímìlá kò ṣe pé kò lálùwàlá rárá báyìí ni àwọn míì ṣe tù ìpèlà òdòwà kààbí kò ní àlùwàlá tó pé pérépéré ẹni tí ò bá dárúkọ ọlọ́mú ọba nígbà tó bá ń ṣe àlùwàlá ìyẹn àwọn míì tán gbà pé kí ni àdìsí yẹn lálàáfíà ṣùgbọ́n irú àwọn bíi sheikh al-albani rahimahullah ta'ala àwọn gbà pé àdìsí yẹn máa mú wọn di surface bẹ́ẹ̀ náà kò ṣe pé láwùdú àkáàmì ìtumọ̀ ẹni pé kí ni láwùdú à sahih kò sí àlùwàlá tó lálàáfíà liman lam yadhkur ismallahi alayhi fẹ́ni tí ó bá ṣe bismillah ṣùgbọ́n wallahu a'lam ká dúró síbi tí ọ̀gọ̀rọ̀ àwọn àfáà dúró sí ibi tí ọ̀gọ̀rọ̀ àwọn àfáà ṣáájú dúró dé lórí ó fi ní lọ́kàn balẹ̀ ju ká dúró síbi tí àwọn sheikh al-albani rahimahullah ta'ala tí wọ́n wà lọ gẹ́gẹ́ bí àwọn kàtà sọ fúnra wa àwọn ẹni ìṣíwájú ibi tán bá lọ tí ó bá ti ń ṣe pé masala yẹn jẹ́ masala khilafiyya láàrin wọn ó bẹ́tà ká wà ń ó fi ní ọkàn balẹ̀ ju ká mú nǹkan tí àwọn later scholars tí wọ́n sọ lọ. so Imam Ahmad rahimahullah ta'ala àwọn gbà pé kí ni kò sáàdì sí kan tó lálàáfíà lórí ẹ̀ àwọn tó ní òkè àdìsẹ̀ tó bá ní káwọn gbọ́ àwọn ṣé ń zẹ̀ ó korobore ti ara wọn ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà a lè sọ pé ẹni tí ò bá ṣe kò ní àlùwàlá rárá ń tá a sọ ni pé làódù á kàmí ṣọ́rọ̀ mi yé wọ́n ní bá a ṣe máa tu nìyẹn so yìí ń fi lọ́kàn balẹ̀ lára ájúmẹ́ǹtì wọn ni pé àtìgbà tá ti ń ka àwọn hadisi bọ̀ wọ́n mention ọ̀rọ̀ bismillah lára kí alwala ṣọ́rọ̀ mi yé àbí hadisi Uthman hadith Humran ah, ọmọ ọ̀dọ̀ Uthman àárí pé kó sọ̀rọ̀ bismillah ń bẹ gbogbo àwọn hadith náà ti ń kà kò sí ìtòjú kìíní tó ní ọ̀rọ̀ bismillah ń bẹ so bóò ni hadith ẹyọ kan tó ṣe pé ikhtilafu ń bẹ lórí síhà rẹ̀ láti wá lo gẹ́gẹ́ bí kìíní yastik láti lè fi establish ìkan tó ṣe pé dídá àlùwàlá wa ó dúró lórí nǹkan yẹn so wọ́n ní ẹ̀rí nìyẹn wípé kò ń ṣe ọ̀rọ̀ tó ẹ̀pọ̀ ọ̀rọ̀ yẹn ni ó yẹ kárí àwọn àdìsí mi tí ó lálàáfíà tó ṣe pé yóò fi rinlẹ̀ tó wáyé pé ọ̀rọ̀ yẹn ni ká máa sọ pé kí ni ṣáàtù ni ìgbé mọ́jẹ̀mú ni èyí máa lè díẹ̀ ṣùgbọ́n torí on the safe side ká gbìyànjú àti máa ṣe bismillah tá a bá fẹ́ ṣe àlùwàlá nam ṣe bisimilayi ni ká ṣe àbí bisimilayi rahman rahim méjèèjì náà ni àwọn àfa wọn sọ rí lórí anáwàwí àwọn sọ wípé bá a ṣe bisimilayi rahman rahim omu bẹ́ẹ̀ làwọn ṣàfihàn mi náà sọ sheikh al-albani rahimahullahu ta'ala àwọn ní bisimilayi ni kala sọ pé ìyẹn ni nǹkan tá a mọ̀ sí tó bá ní àtẹ́sìmìlà ní tó sábà máa ń wá nìyẹn so ó bẹ́tà tá a bá ṣe bisimilayi nìkan ṣùgbọ́n tó wá fi rahman rahim sí àlèlè ẹnìyẹn kò pé ó yẹ wa an bin Musarrif an abiy látọ̀dọ̀ Talha ọmọ an abiy látọ̀dọ̀ bàbá rẹ̀ musarrif an jaddi látọ̀dọ̀ jaddu rẹ̀ qal ọ̀sọ̀bá ìpè ra'aytu rasulullahi sallallahu alaihi wasallam mo rí tí òjíṣẹ́ ọlọ́wọ́ sallallahu alaihi wasallam yasul bayna al-madmada wal istinshaq tó ṣe wípé ó ń ṣe ó separate al-madmada kí la ń pè ní wal istinshaq àti fífi omi sí imú yẹ́pùsùn bẹ́ẹ̀ lẹ́lẹ́mọ́dọ́ wọlé stinshak ohun sẹpẹ́rẹ́tì yíyú ẹnu àti fífi omi símú hadithi ọ̀pọ̀lọpọ̀ afọ́ aladis wọ́n ní hadith tí ó ní àlàáfíà ọ̀pọ̀lọpọ̀ afọ́ aladis gbàgbà hadith tí ó ní àlàáfíà àlàáfíà ní hadithi ipe anabi sallallahu alaihi wa sallam ó ń separate láàrin méjèèjì so wọ́n ní ọ̀rọ̀ jahala wa ń bẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn illa hadith so a ti gbà yí pé ká fi omi símú àti ká yọ ẹnu àgbà ara àlùwàlá ni àyè adẹ́gbà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà ní kò ń ṣe ọ̀ràn yẹn lẹ́yìn tó nílẹ̀ látọ̀dọ̀ imam ahmad rahimahullah ta'ala ìpé kí ayò ẹnu nù kádẹ́sì omi sínú nígbà tí a bá ń ṣe àlùwàlá bákan náà nígbà tí a bá ń wọ ìwẹ̀ jánábà àbí ìwẹ̀ míì ìpé ọ̀ràn yẹn ni ṣáṣìrántí ìpé àsọ ìtọ́jú ọmọ bẹ́ẹ̀ ìpí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọn ní ká yẹ ẹnu ká fi omi sínú ṣọ́ra yìí ṣùgbọ́n Imam Ahmad àwọn gbà pé ká fi omi sínú ká yẹ ẹnu ọ̀ràn yẹn ni kílẹ̀ rí ẹ̀rí náà ni wípé ẹ̀fọ́ ojú yìí bákan náà àwọn àdífi ní wá àkójì fún wa ìdá àtàwọn dọ́ta fọmọdé méjì tó wá ṣe kí ni tó bá ń ṣe àlùwàlá yọ ẹnu ẹnu lára rẹ̀ òun náà ni ọba alẹ́kùnrin ti ń ṣá ilà àǹtẹ̀kùnà sọ ìmọ̀ tó bá ń fi omi símú ní kó ṣe dáadáa àfi tó bá gbàwọ̀ pẹ̀lú so àdìsí ilé yìí wọ́n sọ fún wa pé anabisọ lásán ó máa ń sẹpẹrẹtì alimadumadu àti alinsisha yàtí tí yóò mú omi tó bá mú omi omi tó bá mú yóò fi yọ ẹnu nù yóò tún bu omi míì yóò tún fi ẹnu nù yóò tún bu omi míì yóò tún fi ẹnu nù yóò bu omi míì yóò fi sí mú yóò bu míì yóò fi sí mú yóò bu míì yóò fi sí mú that is ó ń fi mú rẹ̀ yóò fa omi sí mú yóò tún fa síta padà mélòó ló dà yẹn ó bu omi ó fi ẹnu nù lẹ́ẹ̀mẹ́ta mélòó nìyẹn ó bu omi ó fi fí imú lẹ́ẹ̀mẹ́ta mélòó ni ẹ mẹ́ta ó jẹ́ mẹ́fà ṣùgbọ́n àdìsí àdìsí kò lálàáfíà ni gẹ́gẹ́ bí ti àṣìlálà yìí wọn aliyu rọ́bì aláwọ̀ àmì láti ọ̀dọ̀ àdí kọ́lọ́mọba kò wáyé musu fi sífàtú odú ìgbà tó ń sọ̀rọ̀ pa alùwàlá anábíwá muhammad sallallahu alaihi wa ó ní wàstán sara ó ní súnmọ̀ sallallahu alaihi wa onílẹ́yìn náà anábíwá muhammad sallallahu alaihi wasallam ó yọ ẹnu nù wastanthara ó fi omi símú ó rẹ̀ fi síta padà salasan lẹ́ẹ̀mẹ́ta yumadmidu wa yanthur min alkaffi alladhi ya'khudhu minhu alma ó yọ ẹnu nù ó dẹ̀ ń fi omi símú tún fi síta padà pẹ̀lú ọwọ́ kan tó ṣe pé ya'khudhu minhu alma tó ṣe pé ó náà ni ó fi mú omi ó fi ń bu omi so eléyìí fi rin lẹ̀ wípé anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam a máa bu ọwọ́ omi kan yóò bu ẹ̀kúnwọ́ omi kan tí pé yóò fi yọ ẹnu nù ṣó ti yẹ yóò fi yọ ẹnu nù so tó bá ń yọ ẹnu yẹn nù ní wàstán sàràsàlásán ó fi omi sí mo tún fi síta lẹ́ẹ̀mẹ́ta yomad mint wàyà ń sọ mẹ́lì dàtí tó bá bu omi yẹn yóò lu ẹnu pẹ̀lú ẹ èyí tó bá ṣẹ́kù dàtí tí yóò lo omi ìdajì èyí tó bá ṣẹ́kù yóò wá ṣe kíni lẹ́yìn ìgbà tó wá tu omi ẹnu ẹ dànù èyí tó ṣẹ́kù yẹn yóò fà fún símú ẹyọ kan nu yẹn so yumadumid wọ̀yánsó yumadumid wọ̀yánsó yóò fi omi yẹn yóò fi fọ yọ ẹnu rẹ mu ní tó bá ṣẹ́kù lọ́wọ́ rẹ yóò fa yẹn símú yóò fa síta padà ó wá ṣe bẹ́ẹ̀ sàlá asán ní ẹ̀mẹ́ta so ẹ̀mẹ́ ló bomi yẹn ẹ̀mẹ́ ló ní ó bomi ẹ̀mẹ́ta so method kan tún nìyẹn wọn abdullahi bin zayd láti ọ̀dọ̀ abdullahi bin zayd radiyallahu anhu fi sífàtú wudu nípa bóòlù àṣìṣàlọ́lá oníṣun ma adkara sallallahu alaihi wasallam yadahu alẹ́sọ̀lá asalamu àti ọwọ́ rẹ̀ bọnu igbá famadumabọ́ ó fi bomi ó fi yọ ẹnu rẹ̀ wàstáǹṣọ́kọ̀ min kafin wahidatin yaf'alu dhalika thalatha so níbi àtẹ́lẹwọ́ kan tó ṣe pé ó ṣe ìyẹn lẹ́ẹ̀mẹ́ta yaf'alu dhalika thalatha ó ṣe ìyẹn ẹ̀mẹ́ta so ẹgbà wa ipe yóò yọ ẹnu ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta nàti sí yóò yọ ẹnu rẹ̀ yóò ṣe kí ni yóò tún yóò yọ ẹnu rẹ̀ yóò tún tú so eléyìí yóò ṣe é ní ẹ̀mẹ́ta so anabiwa muhammad sallallahu alaihi wa sallam eléyìí ni lẹ́mi practice yẹn so ló jẹ́ pé tọ́pọ̀lọpọ̀ wa máa ń ṣe òun náà ni pé a máa yọ ẹnu mi tó bá ṣẹ́kù lóyún omi lọ́wọ́ wa àáfà sí máa fà síta ìyẹn náà ni the best ìyẹn ni the best ṣé bó ṣe ń lè àbí àdìsítà kàyé ṣùgbọ́n èyí tó ṣe pé ká separate ẹ̀ yọ ẹnu lẹ́ẹ̀mẹ́ta náà lẹ́yìn yẹn ká ẹ̀ṣẹ̀ wá fimú lẹ́ẹ̀mẹ́ta eléyìí ẹni tó bá ṣe àìsàn pé kò ṣe kí ni kò lálùwàlà torí pé ká yọ ẹnu wa nù ká fi omi símú nípìnlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ afágbà tó kò ṣe kí ni kò ń ṣe ọ̀ràn yẹn àwọn bọ́dẹ̀ gbàpọ̀ ọ̀ràn yẹn náà ni wọ́n gbà yí pé tá a bá ṣe tó ṣe pé ayọ̀nù lẹ́ẹ̀mẹ́ta àwa fíìmù náà lẹ́ẹ̀mẹ́ta separately gbogbo ẹ̀ wá di mẹ́fà ó dẹ̀ mẹ́fà tá a bu omi wọ́n gbà pé aṣìlá ló ṣùgbọ́n wo ló dáa jù ṣé ká separate yẹn yẹn ló dáa jù nàbí ká pa á pọ̀ so ká pa á pọ̀ yẹn òun ni hadisi sọ́pọ̀tì jù ẹlòmíì dẹ̀ ni ó lè jẹ omi ẹ̀kún ọ̀kan náà ló máa bù èyí náà wọ́n lè gbọ́ yé ní hadisi àká ṣe pé yóò bu omi ẹ̀kún ọ̀kan nínú omi yẹn yóò fi díẹ̀ ṣe kí atúránù àtúnṣe atúránù àtúnṣe atúránù àwọn àfi yòókù tó fi fi mú níbi àtẹ́lẹwọ́ kan náà omi ẹ̀kúnwọ́ kan so anáwáwí nínú alminhaju sharu sahih muslim wọ́n ṣàlàyé wọ́n fẹ́ mú tó bí ìlànà bí mẹ́fà wà táwọn èèyàn lè fi ṣe ṣùgbọ́n alimuhim èyí tó pàtàkì jùlọ òun ni bá ṣe máa ń ṣe èèyàn tó ṣe pé ààbò omi ààfi ìlú ẹnu tó bá ṣẹ́kù ààfi yẹn sí mu àtún rìpìtì ẹ̀ lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ àtún rìpìtì ẹ̀ lẹ́ẹ̀kan sí tó bá ṣe pé ẹ̀mẹ̀ta la fẹ́ ìlú ẹnu wa ká fẹ́ fi mú so eléyìí tó yí òfin dáa jùlọ. وعن لا تيوضو انس رضي الله عنه قال ó sọ báyìí pé ra ànàbí sallallahu alaihi wasallam rajulan wa fi qadamihi mislu dhufri mislu dhufri lam yusibu ilma ó ní ànàbíwá muhammad sallallahu alaihi wasallam ó rí arákùnrin kan tó ṣàlùwàlá ṣùgbọ́n arákùnrin tó ṣàlùwàlá yìí ànábì wo ẹ̀yìn ẹsẹ̀ rẹ̀ sallallahu alaihi wasallam dèdè tí ò ju bí èékánná lọ ń bi ẹsẹ̀ rẹ̀ ní omi ò kàn àti kò kan àyè kan bí àlùwàlá tó ń ṣe anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó wá sọ pé irji padà fa ahsin wudu'ak padà lọ tún àlùwàlá rẹ̀ ṣe lọ tún àlùwàlá rẹ̀ ṣe that is lọ perfect àlùwàlá rẹ̀ akhrajahu abu dawud wa nasa'i abu dawud àti nasa'i ló gbà wá so ọ́nà anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam oníkíní erjì padà lọ tún fa asin olùwàk lọ tún àlùwàlá rẹ̀ ṣe lọ́tún ṣeṣẹ́ kó lọ́tún bẹ̀rẹ̀ àbí kókàn tí omi ò kàn yẹn kó lọ́tún bẹ̀rẹ̀ ṣe sallallahu alaihi wa sallam mi méjọ́lì àwọ̀ hadith méjì ìkan. onye anabawa muhammad sallallahu alaihi wasallam fa amarahu an yu'ida al-wudu aw as-salah eléyìí ipe ó pa láṣẹ an yu'ida al-wudu ipe kó tún àlùwàlá rẹ̀ ṣe was-salah àti ìrun tó so hadithi tó ní amara wa yu'ida al-wudu was-salah al-imam abu dawud gbawa an Khalid látọ̀dọ̀ Khalid an báàdì asábì nàbí sọ̀lá láti ọ̀dọ̀ àwọn kan náà sàbẹ́ anábíwá Muhammad sọ̀lá asálàm anna nàbí sọ̀lá asálàm ra rajulan ipe anábì rí arákùnrin kan yusalli tó ń kírun wà fi dhahri qadamihi lum'atun níbi ẹ̀yìn ẹsẹ̀ rẹ̀ ó wá ń rí lum'atun kíkọ yànrán kan qadru dirhami tí ó ju dédé dirham lọ tí ojú dédé coin owó coin tá a máa ń ná yẹn kò jù lọ àti sí bí ẹsẹ̀ rẹ̀ mi yẹn ó rọra dá wà bẹ́ẹ̀ lam yusibha alma tómi ò débẹ̀ fàmàràwù nàbí sallallahu alaihi wasallam an yu'ida al-wudu'a was-sala ẹni sallallahu alaihi wasallam pa á láṣẹ ìpè kò tún alùwàlà rẹ̀ ṣe so àdìsí kan nìyẹn so imi sọ fún wípé àyíwò síná alùdù ipé kí ó ṣe alùwàlá rẹ̀ dáadáa ó ṣe alùwàlẹ́ dáadáa so eléyìí tó ní kó tún alùwàlẹ́ kó ṣe alùwàlá rẹ̀ dáadáa ah, a lè tú sí wípé kó ṣe bí tí ó ṣe yẹn ayébẹ̀kọ́ èyí tó ní ayò ìdàlùdó àwọ̀sọ̀lá tó ní kó tún àlùwàlá ṣe so ìyẹn definitely ó clear pé kí ni o máa tún àlùwàlá yẹn bẹ̀rẹ̀ ni o máa tún àlùwàlá yẹn bẹ̀rẹ̀ ni náà ó wá ní iṣu kan tó yọ ọ́nbẹ̀ yẹn òun ni tí àwọn afá ń pè ní almuwala almuwala sáré ìṣàlàyé tó ń pè ní àlùmọ̀wálá fún wa náà kí ló ń jẹ́ àlùmọ̀wálá ṣáàtì gbọ́rí àbágbọ́rí kí ló ń pè ní àlùmọ̀wálá náà ìzákùnlá kan ìtumọ̀ àlùmọ̀wálá òun ni pé kí nǹkan ṣe kíni kó tẹ̀lera wọn ní ìsìtàbá gbélé ìsìtà gbélé sẹ́gbélé ó yàtọ̀ fún tẹ̀rtíìbù tẹ̀rtíìbù ni pé eléyìí kátó kí ìwá mi fún eléyìí kí ìwá fún ẹ mo wà láàwọ̀ ni pé kí n káwọn kan yẹn tẹ̀lera wọn ṣé ẹgẹ́ ti yàtọ̀ yẹn kásùpapọ̀ mọ́ra wọn ọ̀tọ̀ ni pé nísìn olú ẹ̀kọ́ wá wájú ní méjèèjì ṣé omi ilé kọ́kọ́ wá ní àbí fóònù tó wáyé pé fóònù rẹ̀ kọ́kọ́ wá omi máa tẹ̀lé ẹ̀ à ń ṣe tẹ̀rẹ̀tìbù nìyẹn à ń ṣe kó wà ẹ́ in order ìwọ́n ló máa kọ́kọ́ wá ilé yìí but ìbá pè ní muwala òun ni pé wọ́n á tẹ̀léra wọn àsìkò tó ń bẹ láàrin wọn ò ní pẹ́ nísìnyí tí fóònù bá wà nígbà yẹn tó mi wà nígbà yẹn ṣé wọ́n tẹ̀lé ra wọn àti wọ́n tẹ̀lé ra wọn wọ́n tẹ̀lé ra wọn ṣùgbọ́n gáàpù tó ń bẹ láàrin wọn ṣe kí òpó sòtẹ̀tìbù ni wọ́n ti wọ́n ti ní onípékin òní ká tẹ̀lé ra wọn gbọ̀ngbọ̀n wàhálà òun ni kó ṣe pé àsìkò tó ń bẹ láàrin wọn ká má di kí ó pẹ́ síra wọn okay so abẹ́tí méjèèjì ní yorùbá pé kí ni wọ́n tẹ̀léra wọn ṣùgbọ́n títẹ̀lé ẹ̀ yàtọ̀ títẹ̀lé kan ni pé kí àlàfo kó mọ́ wà láàrin wọn títẹ̀lé kan ni wípé tẹ́wàá tu eléyìí eléyìí ni kó tẹ̀lé bó ti jẹ́ pé àlàfo lè wà láàrin wọn so tẹ̀rẹ̀tìbù yẹn tẹ̀rẹ̀tìbù aṣọ fún wa lẹ́ẹ̀kan ìpé àwọn afá sọ pé kí ni wípé ọ̀ràn yẹn ni tẹ̀rẹ̀tìbù eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá dólé lórí pé ọ̀ràn yẹn ni tẹ̀rẹ̀tìbù tẹ̀rẹ̀tìbù al-fara'id ẹn àkọ́kọ́ fọ ojú náà ká tó fọ ọwọ́ àkọ́kọ́ pa eri náà ká tó fọ ẹsẹ̀ tẹ̀rẹ̀tìbù al-fara'id ìpè ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọ́n gbà pé ọ̀ràn yẹn ni however irú Sheikh Al-Albani àwọn gbà pé kò ń ṣe ọ̀ràn yẹn so wọ́n mú hadith kan wá hadith mẹ́nu Abu Dawud ṣùgbọ́n hadith tán mú wá àwọn jùmùhúrù tán gbà pé ó gbọ́dọ̀ tó tẹ̀léra wọn àwọn ọ̀ràn yẹn gbọ́dọ̀ tó lé wọn wọ́n ní hadith tẹ́ mú wá hadith bá nàbí sallallahu alaihi wasallam ó so ó fọ ojú rẹ̀ lẹ́yìn ìgbà yẹn ó fọwọ́ rẹ̀ ó ẹ̀ṣẹ̀ wá padà lọ yọ ẹnu nù ẹ̀wò ó fojú ó fọwọ́ ó wá ṣẹ̀ṣẹ̀ kí ni ó lọ padà lọ yọ ẹnu nù àwọn òjúmú wọn sọ pé yíyọ ẹnu nù tẹ́lẹ̀ náà kò ń ṣe ọ̀ràn yẹn so àwọn paraid là ń sọ pé ó gbọ́dọ̀ tó tẹ̀léra wọn àwọn mìíràn sọ pé àdìsí yẹn ò ní àlàáfíà ṣùgbọ́n ọ̀rọ̀ eléyìí nísìn ó ní ṣe pẹ̀lú alìmọ̀wàlá ká má jẹ́ kí àsìkò kó bá ṣe kí ni kí ó máa bẹ púpọ̀ níbi orígun alùwàlá kan sí kejì so hadith yẹn tí ibn hajarin tó wá mi عن أنس رضي الله عنه قال رأى صلى الله عليه وسلم رجلا في قدم مثل الظفر لم يصيب الماء النبي صلى الله عليه وسلم يراكني كان تشوي كي أي كان بمبي جيسير مثل الظفر تدابي كان لم يصيب الماء تميوكا فقال النبي صلى الله عليه وسلم ارجي فأحسن وضوءك padà lọ tún àlùwàlá rẹ ṣe that is lọ tún ṣe kò ṣàpẹ́ ìtakò ti lẹ́kan onífọ̀ àmọ́ra àyọ̀ ìdàl òdú àwà sọ̀lá oníkó tún àlùwà láyẹn kó lọ tún bẹ̀rẹ̀ kó rẹ̀ tún bẹ́lẹ̀ yìí nìsín fàkọ́l òsòfò pé irjì padà fa ahsin òdú àk lọ ṣàlùwà lẹ́yìn dáadáa wọ́n ní àkọ́rọ́jà Abu Dawud wà Nasa'i ṣùgbọ́n símílà hadisi wà nínú Sahih Muslim símílà hadisi wà nínú sahih muslim nínú hadithi umar bin khattab radiyallahu anhu anna rajulan ipe arákùnrin kan tawadda'a ó ṣe àlùwàlá fataraka mawdi'a dhufurin ala qadami etí ojú bí èkánná lọ wá fílẹ̀ níbi ẹsẹ̀ rẹ̀ فصروا النبي صلى الله عليه وسلم أنا بواري فقال ارجع فاحسن وضوءك أني قدا لطون alùwàlá rẹ̀ ṣe lọ ṣe that is kò ṣe pé ṣẹmọ lọ tún ṣe tún ṣe kéèyàn correct nǹkan ẹ́ so ó lè tún ó lè túmọ̀ sí pé kéèyàn lọ tún bẹ̀rẹ̀ so anáwàwí nínú alminhaj àwọn ni wàfi hadha alhadith nínú hadithi yìí dalilun ẹ̀rí ń bẹ́ ń bẹ́ àlà ànà man taraka shay'an nípa ẹni tó bá fi lè fi kankan lẹ̀ min àgọ́ ìtọ̀ ara ti yí níbi àwọn orígun ìmọ̀ra rẹ̀ jahilan láláì mọ̀kàn lam tasihha ta'aratuhu ìmọ̀ra rẹ̀ ò lálàáfíà ìmọ̀ra rẹ̀ ò ṣe kí ni kò lálàáfíà wọ́n fi ta'limul jahil wa rifq bihi ó mẹ́mí hadith yẹn náà ìpè kakọ́ aláìmọ̀kan wọ́n rí fún bí fádẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ wọ́kọ́dì sadalla bí jama'atun àwọn kan wọ́n fi ṣẹ̀rí al'anna alwajiba fi rijlayn alghuslu duna alghaslu duna almasih ìgbé tó jẹ́ ọ̀ràn yẹn níbi ẹsẹ̀ méjèèjì òun ni ká òun ṣe ká fọwọ́ واستدل القاضي عياد رحمه الله تعالى وغيره بهذا الحديث على أجوب الموالاة اللي تعالى بغانية وأن قاضي عياد àti àwọn míì wọ́n fi àdíìsì yìí ṣẹ̀rí ike almuwala that is wọ́n gbọ́dọ̀ tẹ̀léra wọn ní títẹ̀lé tí ò ní pẹ́ síra wọn fil ulu níbi àlùwàlá tàbá ń ṣe àlùwàlá ìkọ́wọ́lì sallallahu alaihi wasallam tìrìpá nàbí ní ahsin udu ak lọ tún àlùwàlá rẹ̀ ṣe wàlàmíyàkùn iksil mọ́ọ̀dì alẹ́ni tarakta kò sọ wípé ìrẹ̀ lágbájá àyè tó ṣe yẹn lọ ṣe àyè yẹn ní tó sọ ní pé kí ni ahsin udu ak anáwàwí wọ́n ní wàlàmíyàkùn iksil mọ́ọ̀dì alẹ́ni tarakta wọ́n ní wàhálà istidlal da'if ìlú eléyìí gẹ́gẹ́ bí ẹ̀rí da'if ni ahsin udu ak sábà ní hasan ó dàbí ahasana ó ṣe dáadáa ahsin udu aka ṣe àlùwàlá rẹ̀ dáadáa wọ́n ní wàhálà istidlal káwá lo àdìsí ahsin udu aka yẹn pé ìtumọ̀ ẹni pé kí ni lọ́tán àlùwàlá ẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ní dọ́rí wọ́n bá tèmi kan tí ó kọ̀rẹ́ tí fa inna qawlahu sallallahu alaihi wasallam ọ̀rọ̀ bí sọ wípé ahsin udu aka muhtamilun lẹ́tẹ̀tìmíìn wà lísìtì ìnáf ó lè túmọ̀ pé ibi tó ṣe yẹn lọ ṣe lè yẹn nìkan ó lè lè túmọ̀ sí kí ni alisti ìnáf ó lè túmọ̀ sí pé kí ni kò tún bẹ̀rẹ̀ wà lẹ́yìn sàhámùhù àlà ìmọ̀ awolabinel àkàrà so àti sọ pé kan ló dáa jù kejì lọ ìgbé ká sọ pé tó túmọ̀ sí ni pé lọ tún àlùwàlá ẹ̀ àbí bíi tí ó ṣe yẹn ni ó ṣe. ṣé ọ̀rọ̀ mi yé wallahu a'lam wọ́n ní ọlọ́wọ́ ọba ló ní mọ́jú ọlọ́wọ́ ọba ló ní mọ́jú so àwọn conclude pé àwọn tó lò wọn lè lò gẹ́gẹ́ bí kí ẹ̀rí wọn lè lò gẹ́gẹ́ bí ẹ̀rí so àwọn tí wọ́n gbà pé alimuwala bí àwọn ànábìlà àwọn tó gbà pé alimuwala ọ̀ràn yẹn ni wọ́n á lóru hadithi àti hadithi kejì pé kí ni fàmọ́rahu an yu'ida al'udu awa sọ́lá ó ní kí ó lọ tún àlùwàlá rẹ̀ ṣe wọ́n á lò yẹn gẹ́gẹ́ bí ẹ̀rí tí àbí so wọ́n á lò gẹ́gẹ́ bí ẹ̀rí na ní àyè mi an ah, hadithi irji afamara wọn yóò ìdá lòdó àwọn sọlá wọn ní hadith ni ò lálàáfíà wọn ní hadith ni kò ní so ló fi jẹ́ pé lára nǹkan tó máa ń lò àwọn tó sọ wípé àlùmọ̀wálá ò kì í ṣe ọ̀ràn yẹn nìkan máa ń lò òun ni wípé Abdullahi bin Umar radiyallahu anhu gẹ́gẹ́ bó ṣe ń bẹnu mú àtọ́ wọ́n ní ìjọ kan ó ṣe àlùwàlá nígbà tí ó wá ṣàlùwàlá nínú ọjà so wọ́n ní ìgbà tó yí ó wá dé ibi mọ́ṣáláṣí táìmù gbà yẹn ló ṣe wá fọ ẹsẹ̀ rẹ̀ ṣó pẹ́sẹ̀ wọn àbí ò pẹ́sẹ̀ wọn náà ṣó pẹ́sẹ̀ wọn àbí ò pẹ́sẹ̀ wọn so wọ́n ní ìyẹn túmọ̀ sí pé a kò ń ṣe ọ̀ràn yẹn ò ní kí káwọn nǹkan yẹn kó mọ́ jìnnà síra wọn gẹ́gẹ́ bí àwọn míì ṣe sọ wallahu alam so imam malik rahimahullahu ta'ala nu muwatta níbi hadisi nafi wọ́n ní anna abdullahi bin umar abdullahi bin umar bala fi suq ó tọ̀ lọ́jà

kò tí ì fọ ẹsẹ̀ fàmà sàhálà kò fẹ́ yìí tó mà sọ́lá lè yìí máa ó ẹ̀ṣẹ̀ wá fọ ọpọn a sọ́ọ̀sì rẹ̀ ó ẹ̀ṣẹ̀ wá kí o ṣé ó ti pẹ́ àbí ó pẹ́ so eléyìí lára àwọn kan àwọn tí wọ́n sọ yìí pé muwala àti kámẹ́tì kó pẹ́ síra wọn lára kan tí wọ́n fi sọ pé kò ń ṣe ọ̀ràn yẹn òun ni eléyìí na torí ẹ̀ta bá ń ka àwọn kìíní àmọ́ gbọ́ tó mọ̀ sọ wípé almuwala ọ̀ràn yẹn ni almuwala ọ̀ràn yẹn ni àwọn mẹ́rẹ̀ sọ pé kò ń ṣe ọ̀ràn yẹn but to be on the safe side ó dáa kéèyàn avoid pé mo ṣàlọ́ láti mo wá ń fọwọ́ láti mo wá fọ tán bí a mo wá ń rojọ́ so gbà tó yá mẹ̀ṣẹ̀ wá continue so nínú ma sọ pé kò tẹ̀lé ra wọn bóyá ó ti gbẹ ibi tí mo fọ̀ tẹ́lẹ̀ ọwọ́ tí mo fọ̀ yẹn ti gbẹ torí ti pẹ́ díẹ̀ so lọ́dọ̀ àwọn bí irú àwọn ànábìlà wọ́n á ní àlùwàlá yẹn kò ti lùzẹ̀ mo ní láti tún ìbẹ̀rẹ̀ ṣé ọ̀rọ̀ mi yé wọ́n á ní mo ní láti tún ìní ìbẹ̀rẹ̀ so ó pàtàkì kí understand the point ṣe and try to make mo fẹ́ ká parí kìíní ẹ̀ ní òní ni o wà á nìhú bákan náà láti ọ̀dọ̀ Anas radiyallahu anhu qala kana sallam yatawadda bil mud wọ́n ní anábì máa ń ṣe àlùwàlá pẹ̀lú mud wa yaktasil bis sa' a máa fi sọ́ọ̀wù kan a máa fi wẹ̀ ìlà khamsati ìgbà míì yóò máa lo bíi múdù márùn láti lè fi ṣe àlùwàlá yóò lo múdù márùn láti lè fi ṣe àlùwàlá aṣọ láti lè fi wẹ yóò lo sọ́ọ̀ kan láti lè fi wẹ sọ́ọ̀ kan lẹ̀ ní múdù mẹ́rin ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sùgbàmí yóò lo sọ́ọ̀ kan àti múdù kan láti lè fi wẹ̀ ìgbàmí dẹ̀ ni yóò lo sọ́ọ̀ ẹ̀yọ̀ kan tí ó bá ṣàlùwàlá ó máa ń fi ah, múdù kan ó máa fi ń ṣe àlùwàlá وعن عمر رضي الله عنه لاتي ودى عمر قال ما ينسي قال قال رسول الله صلى الله عليه وسلم أني يتشي الله باسك ما منكم من أحد يتوضع قصينا كم يتشي بي يشال ولا فيسبق الأدوه واشال ولا دادا ثم يقول واسكي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إلا فتحت له أبواب الجنة توصبوا أشهد أن لا إله إلا الله ها تصو وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أن يعني تبقى فتحت له أبواب الجنة جيت الجنة هو شفون الجنة من القيامة abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kí ó kàwá kún àwọn tí wọ́n ṣe géètì aljanna fún so tá a bá parí àlùwàlá ó dà kéèyàn sọ gbólóhùn yẹn ni kéèyàn sọ gbólóhùn yẹn ashhadu gbólóhùn yẹn so àáfi la sharika wa ashhadu anna muhammadan abdu so ṣàádà méjèèjì أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله so eléyìí akhrajahu muslimun náà muslim ni ó gbà wá wà tirimizi bákanáà àti tirimizi wà záadá ṣùgbọ́n ìmáàmù tirimizi tún ní àlékún tí ó sinú ti muslim kí ni àlékún yẹn allahumma ja'alni min at wa ja'alni min al-mutatahhirin eléyìí ọ̀rọ̀ pọ̀ lórí àlékún yìí ọ̀rọ̀ pọ̀ lórí àlékún yìí ṣùgbọ́n láìsí àlékún yẹn na ẹnu kò lórí pé nǹkan tó dá ká máa sọ ni ṣùgbọ́n àlékún yẹn àwọn afá mi gbà pé àlékún tí ó ṣe kí ni tó dọ̀rí fún àlékún tí ó dọ̀rí fún kí ni alimamu Tirmidhi rahimahullahu ta'ala kí làwọn gẹ́gẹ́ fúnra wọn kí ni wọ́n sọ lórí rẹ̀ ní ẹ lórí àlékún yìí ṣé ń gbà táwọn sọ yìí pé látọ̀rọ̀ Umar ibn Khattab qal ó sọ wáyé pé qala rasulullah sallam ànábì sọ pé man tawadda'a ẹni tó ṣàlùwàlà fásan lódò tó lè ṣe rẹ̀ dáadáa ثم قال لين وصيك أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين فتحت له ثمانية أبواب الجنة يدخل من أيها شاء أريكو بوانا ياتو سيكو آيتي أكاليك إمام الترمز والي وفي الباب لوري دي سيم إيجو أن أنس وعقبة بن عامر حديث ولا ترى أنس لا ترى عقبة بن عامر حديث عمر أتنسي حديث عمر قد خولف زيد بن حباب في هذا الحديث وروى عبد الله بن صالح وغيره عن معاوية بن صالح عن ربيعة بن يزيد عن أبي دريس عن عقب بن عامر عن عمر وعن ربيعة عن أبي عثمان عن أبي جبير بن نفير عن عمر واني وهذا حديث في إسناد اضطراب واني حديثي شيء اضطراب وانبه أتجلس tọ́mọ ní ìtìrọ́ọ̀bù ìtumọ̀ ìtìrọ́ọ̀bù ni pé nǹkan ò báláǹsì ìgbà míì wọ́n gbà wá báyìí ìgbà míì wọ́n gbà ولا يصح عن النبي صلى الله عليه وسلم في في هذا الباب كثير شيء وني nǹkan tó pàtó ta lè kà kún òfin bẹ́ẹ̀ lálàáfíà tàbí kò sí nǹkan tó lálàáfíà ta lè kà kún látọ̀dọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam nípa eléyìí. sọ á rí i pé nígbà tá a padà sí uh, sọ́rọ̀ mi yé ntí tirimisi sọ̀nà pé ìtìrọ́bù ń bẹ mi ṣe ní hadithu qala muhammad muhammad sọ ẹ muhammad wo ni yẹ kò ń ṣe anábọ̀ muhammad sallallahu alaihi wa muhammad ti tirimisi sọ mi báyìí wọn muhammad bin ismail bin ibrahim ẹ tani al-bukhari ṣe muhammad bin ismail al-bukhari òun ni ẹni tí afa ń sọ mí báyìí torí pé afa imamu tirimizi ni sòtí imamu tirimizi náà máa ń béèrè ọ̀rọ̀ ń pa àwọn nǹkan míì nípa hadith lọ́wọ́ rẹ̀ sọ́gbà tí àwọn abéèrè lọ́wọ́ imamu bukhari ó ní qala muhammad muhammad sọ yìí pé wàá bìdìrì islam yasmin umar shay'an ni min umara shay'an abu idris ò gbọ́n kankan lọ́dọ̀ umar so ọ̀rọ̀ trinity kankan lórí ẹ̀yìn however àwọn afá mi wọ́n wo gbogbo àwọn túrùkù yẹn wọ́n kó gbogbo ẹ̀dọ́ wọ́n ara ẹ̀ sùpẹ́ àdìs tó lálàáfíà ni èwo la sọ pé lálàáfíà ń bẹ̀ dàtí sí tó ní àlékún wípé alahumma ja'alni min at-tawwabin waj'alni min al-mutatahhirin eléyìí ni opinion sheikh al-albani rahimahullahu ta'ala àwọn gbà pé tá a bá sọ pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu àtúnfikún allahumma ij'alni mina tawwabin waj'alni tahirin ipe ó dá akátúnfikún tá a bá fi kún tá a dó lórí ẹgbà wa muslim nìkan ó bá wọn ṣùgbọ́n ẹgbà tí ó ní àdíṣàn yìí lọ́dọ̀ Tirmidhi àwọn afáàmì wọn gbà dànù so à ń sọ lẹ́yìn fún wa so that a ní ma bára fa wàhálà ń gbà mí kí ni àkàwá ni pé Allahumma ij'alni tawwabin waj'alni mutahhirin ní pé kò sí mbẹ́ ó wà mbẹ́ kí ni kan ní táwọn afa tí wọ́n sọ lórí àwọn míì gbà pé kí ni àlékún yẹn lẹ̀ ibi tí ó dé òun náà ni ibi tí ọ̀rọ̀ ṣahada ẹlẹ́ẹ̀kejì wà wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu èyí ló bẹnu muslim ṣùgbọ́n ti tírìmìzì ní àlékún ṣùgbọ́n tírìmìzì gan fúnra ẹ̀ ní ó gbà pé ìtìrọ́bù ń bẹ́ẹ̀ bí ṣé ní àdéhùn yẹn so ó dẹ̀ sọ pé kí ni kò lálàáfíà látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam nǹkan tí ó pọ̀ lálàáfíà látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam nípa ọ̀rọ̀ yìí so kò jẹ́ bí àárín ẹ̀ ṣe jẹ́ so but àdúgbò tó tí ó yẹ ká máa sọ ni nígbà a bá parí àlùwàlá ó ń ṣe ọ̀ràn yẹn ó ń ṣe ọ̀ràn yẹn náà ká ní àǹfọwọ́sẹ́ náwó sókè eléyìí kò sí ẹ̀rí fún ọláwà subhanahu ta'ala wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk Thank you. 以我们的技术来实现的嘛，在客户啊，他们对于我们的系统是百分之百的满意，是啊对，包括他们对我们的那个啊。啊。 الله والصلاة والسلام على رسول الله وبعد tí ìṣe ti sàárè bá محمد صلى الله عليه وسلم alaihi wa sallam tó tako so definitely a máa gbé ọlá fún ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n tó ń ṣẹlẹ̀ nígbà mi ni pé ìṣe ti sàábé àwa lè rò kó tako ọ̀rọ̀ anábọ̀ sallallahu alaihi wa ṣùgbọ́n kò tako a lè fi ọrọ saa yẹn àbí ìṣesí rẹ̀ yẹn ká fi tú ọ̀rọ̀ anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ìyẹn náà mọ̀ ṣẹlẹ̀ dáadáa tó ṣe pé kò ń ṣe pé ó takò but ó tún fi ṣàlàyé ipe nǹkan yẹn náà ṣe tí ọ̀rọ̀ tí sàábé sọ àbí nǹkan tó ṣe tó bá tako nǹkan tí sàábé ẹgbẹ́ rẹ̀ ṣe àwọn àfà wọ́n ní ọ̀nà tó fi ń wo àwọn nǹkan wọ̀nyí nísìnyí kí ọ̀rọ̀ Abubakar àbí Umar kó tako ọ̀rọ̀ bíru Abdullahi bin Umar so ọmọ àpòfẹ́ kan gbé ọlá fún Abubakar àbí kan gbé ọlá fún ọ̀rọ̀ Umar. lórí ọ̀rọ̀ irú àwọn Abdullahi bin Umar tó pé àwọn ẹ̀ṣì kéré sí àwọn eléyìí ṣé ọ̀rọ̀ mi yé ṣé ọ̀rọ̀ ọba tako sọ ọ̀rọ̀ kan Abdullahi ọmọ sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ tábìláì sọ yẹn ló bá ti di Muhammad sallallahu so yẹn sìn á anabi ń lọ fún ṣebẹ̀ ẹnìsìn ó máa fẹ́ clear pé kí ni ọ̀rọ̀ Umaru yẹn òun ni èyí tí ó tẹ̀wọ̀n ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń gbà ní ọ̀rọ̀ àwọn sọ̀hábà kì í ṣe pé ó máa ń tako ọ̀rọ̀ ànábì kan sọlá àsàlám so ó lè jẹ́ pé nǹkan tó ń ṣàlàyé ọ̀rọ̀ ànábì ni so làwọn afáàfin máa ń fi ìṣe sí àwọn sọ̀hábà fi tú ọ̀rọ̀ tí ànábì sallallahu alaihi wasallam tí ó bá sọ àbí kan ní òkè bóyá ìgbà wá mi náà wà bẹ́ẹ̀ sọ àwọn afá àmọ́ lu irú àwọn nǹkan báyìí nígbà míì so a ní láti respect àwọn sọ̀hábà gan kábọ̀ wọ̀wọ̀ ọ̀rọ̀ wọn àbí ṣe wọn kò ṣe kápá kan máa gbádà mi bíà ah, ìyẹn ọ̀rọ̀ sàbẹ̀ nìyẹn àdìsá mi lè léyìí bẹ́ẹ̀ ni àwọn afá mi mọ tètè gbàdànù bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tó tẹ̀wọ̀n kò ní pé nǹkan yẹn wò advisable so àwọn sàábé wọn mọ ẹ̀sìn jù wá lọ ká fi ọ̀rọ̀ wọn àbí ìṣesí wọn fi tú ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó bẹ́tà ah, ìkàlá àwọn afá àṣáájú alimami Shafi'i rahimahullahu ta'ala ó ń bá èèyàn kan sọ̀rọ̀ tí wọ́n ń pè ní bishul marisi bishul marisi lára àwọn ọgbọ́n oníbídí àná ṣùgbọ́n kó tó di pé ọ̀rọ̀ ẹ̀ ó gbalẹ̀ kan bẹ́ẹ̀ àwọn ń sọ ọ̀rọ̀ ẹni tí wọ́n bá fi lè pa wọ́n ẹni yẹn ẹ̀yìn kan mọ̀ mọ̀ pa ẹni ẹ wá bímọ ẹni tán pa bímọ kalẹ̀ nú àwọn ọmọ tán pa àwọn kan ti dàgbà àwọn kan ò tí ì dàgbà bóun náà máa ṣe ṣe ṣé wọ́n á pa ẹni tó pa bàbá wọn dàtí ìzẹni tó pọ̀ ọkùnrin ṣé máa pa padà lẹ́sẹ̀kẹsẹ̀ ni àbí wọ́n á dúró de àwọn ọmọ tí ò tí ì dàgbà yẹn mo rò pé ẹgẹ́ ìgbẹ́ mo sọ èèyàn kan máa mọ̀ pa ọkùnrin kan sìn ọkùnrin yẹn ó wá bí ọmọ àwọn ọmọ kan ti dàgbà tó ti bàlágà àwọn ọkùnrin tí bàlágà ni ṣé wọ́n á pa ẹni yẹn padà lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn àbí wọ́n á dúó de àwọn ọmọ tí wọ́n ti bàlágà yẹn kí láǹfààní dúdú dé àǹfààní ẹ̀ ni wípé ó pọ́sibù táwọn ọmọ ẹ bá dàgbà kán láwọn ṣàbójúkúrò fún ẹni tó pa bàbá àwọn ṣùgbọ́n bí a kò sanwó so tẹ́lẹ̀ yẹn bá ti wà ń bẹ̀ wọn ò lè pa ènìyàn mọ́ so wọn á wà force láti gba díà lọ́wọ́ rẹ̀ ni ṣẹ́gẹ́ gbọ́ tí mo sọ so eh, Hassan or ẹni tó pa Ali rọ̀dà láwọn àmì òun wá lọ fún pé kán pa padà Ali dẹ̀ láwọn ọmọ kéékèèké kan tí wọ́n ẹ̀ ti ń dàgbà but kí ní nìkan pa so bishop mọ̀rí sí òun wá ní nǹkan tí hasanu sọ tó ṣe yẹn àbí hussein tó ṣe yẹn hussein tó ṣe yẹn ipe nǹkan tí ó correct ni imam shafi rahimahullah ta'ala àtijọ́ yẹn ló ti boycott yẹn e a ṣé àmọ̀ kaná kọ́ọ̀lù gẹ̀rẹ̀ ara ṣé ṣe lọ́rọ̀ mi tó lè sọ lẹ́nu ju pé kò sọ wípé kí ni hussein kò ṣe mistake ni wàá sọ kó kàn so àjọ yẹn ló ti so bishop marisi oríṣiríṣi bídíà ni wọ́n tọwọ́ ẹ̀ jáde so tó ẹ pọ̀pọ̀lọpọ̀ wa ni àwọn pé ẹ ò sọ ni ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ correct ọ̀rọ̀ tí no ẹni tí àmúhùn ṣáfi bọ́ikọ́ọ̀tì ẹni tí ó tó ẹni tó torí ẹ̀ bọ́ikọ́ọ̀tì ẹni ẹni tí ó tó kíni Robert káwá wo àwọn tó ń bú àwọn sàhábà tó ń ṣépè fún wọn sí lórúkọ ẹ̀sìn sọlọ jẹ pé àwọn sàhábà rẹ̀dùwà ńlá àlẹ́ tó ń bá sọ̀rọ̀ nígbà mi àwọn lè wo pọ́rọ̀ ọ̀tàkùn àrùn ànábìsọ̀ lọ́sàn ó lè jẹ́ pé kí ni bíù míì so ká mọ bá a ṣe mọ sọ̀rọ̀ nípa wọn radiyallahu anhum ajma'in. kí ni àti ṣẹlẹ̀ àkọsí téèyàn máa sọ̀rọ̀ nígbà tí wọ́n ṣe àlọ́lá. kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ ìyẹn lè sọ̀rọ̀ tó bá ń ṣe àlọ́wàlá kó ṣáà tí wọ́n sọ̀rọ̀ gbàgbé ààrẹ ìsìnkú tí ń ṣàlọ́wàlá tó ṣe pé bí a ọ̀rọ̀ muwala àtàsọ tí ó wà níṣẹlẹ̀ bí ó ti fọ apá tẹ́lẹ̀ ó bá ń sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bí five minutes ẹ́ apá ti gbẹ ó tún máa ń continue ẹ̀ bẹ́ẹ̀ so lọ́dọ̀ àwọn àfa àbáṣe sọ so wọn ló máa tún àlò àlá rẹ̀ bẹ̀rẹ̀ ni aláwa. tí èèyàn bá kó sẹ́yìn lẹ́yìn ọ̀sẹ̀ wà bẹ́ẹ̀ eléyìí ò correct a ṣàlàyé fún wa bó ṣe ń ààbò omi àáfa omi àáfi omi yọ ẹnu àápin sí méjì that is àáfikan yọ ẹnu ìpín kejì lẹ́yìn bàbá àtàwà tu omi tán àáfa símú so àá ṣe kíni àwa àfa síta padà so eléyìí ni normal kíní bọ́tù ká fi omi sẹ́nu ká má ti tún yẹn jáde ká tún fi omi sínú èdè so ìyẹn ni ó lè wà sòsáìdà ń gbà mí kọ́lọ́n kò ṣe àná ká fi ọwọ́ yọ ẹnu nù nígbà tí a bá fi omi sí ẹnu sọgẹ́ tí a sọ kò ń ṣe nǹkan tó burú tí wọ́n bá ṣe náà so kò ń ṣe nǹkan tí ó burú àti sọ̀rọ̀ ń pa ilé ìgbà tí a ń sọ̀rọ̀ ń pa rìnrìn pákó ṣáàlè lu ọmọ níkàwá láti lè fi rìn pákó àti sọ̀rọ̀ ń pa ilé yìí ṣùgbọ́n ó la máa rìn pákó ṣé bàtà wá dé bí ẹnu ni àbí nígbà ká tó bẹ̀rẹ̀ àlùwàlá sòwélé náà láti sọ ní ìgbà ẹnu ṣe tó ṣe pé nígbà tó máa ń ṣe tó bá débi ẹnu tó ẹ̀ṣẹ̀ ń fi ọwọ́ rẹ̀ gbó fìrìn pákó ń gbà yẹn kó fi ń fọ ẹnu ẹ̀ bá láìpẹ́ ṣùgbọ́n ó máa padà lílọ sí pé kò ní lè ṣe kí ni kò ní lè fi ẹ̀kún omi kan fi yọ ẹnu kó tún fi fi mú mọ́ so ó lè jẹ́ kí ìyẹn fẹ́ difficult fún láti ṣe ọláwàá 아, 여기 안비 náà mo ti ṣàlàyé wípé view méjì ló wà lórí ẹ̀ àti èyí tó sọ pé fàámọ́ra wa yóò ẹ̀dà lòdó ọ̀sọ̀lá ìyẹn clẹ̀ ikú ní kó lọ tún àlò aláṣẹ ìyẹn ni àwọn àfa àtàn sọ wípé tí kinní bá ti pẹ́ síra wọn débi pé bìkan gbẹ ó ti ń sìn ó máa tún ṣe ni ṣé ọ̀rọ̀ mi àwọn míì dẹ́gbà wípé kò ń ṣe kó máa tún ṣe kò ń ṣe ọ̀ràn yẹn so ibi tí ó gbẹ́ ń bẹ̀ lànàbí ní kí ó lọ tún ṣe àbí ibi tí kò sómi ń bẹ̀ ànàbí sọ̀rọ̀ láta ní kó lọ tún ṣe so ojú gbogbo ẹ̀ lọ kókó òní pé kéèyàn má jẹ́ kí omi gbẹ lára èèyàn má jẹ́ kí gáàpù máa bẹ láàrin fífọ orígun àlùwàlá kan sí orígun kejì láti lè fi kúrò níbi àìkú àwọn àfáà lórí pé ẹni tí ó bá gbẹ ṣo máa tún àlọ́ alábẹ́rẹ́ ní àgbò yìí ó máa máa ṣe lọ bẹ́ẹ̀ ọláwà. àwọn ìbéèrè méjì tí ó tún wà sí ó ní ṣe pẹ̀lú ìgbà fi omi pa ìbọ̀wọ́ àti ìbọ̀sán sọ̀rọ̀ ní ìfẹ́ sí ìbéèrè àti ẹgbẹ́ tó sọ ìbéèrè méjì tó ṣe pẹ̀lú báwo ni a ṣe máa ń fi ọwọ́ pa sọ́ọ̀ àti àpapọ̀ olówó láàrin gbàtà bá ṣàlọ́lá tán àti ìgbàwọ́ ìlú wọ́ ṣe lè ìdáhùn yóò jáde nígbà tó bá tírìtì ọdún sọ̀rọ̀ yá ká ní sòrò nígbà tó kó wọn àti àwọn akọ́sí lẹ́yìn ìjókòó yìí ṣèṣàlọ́ àwọn àṣìlò pàtàkì lẹ́yìn ìyọlọ́ọ̀kì ìyọ̀ṣọ́mọ́ ìfọ̀lọ́wọ́. أقول حق هذا استغفار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم